oníṣègùn ò kì í ṣe oníjàlábí o. oníṣègùn ò kì í ṣe oníjàlábí. aládùúà lóníjàlábí o. aládùúà òun lóníjàlábí. oníṣègùn tó bá pe rẹ̀ ló ń jàlábí inú rẹ̀ mọ́ ni oníṣègùn èso ń jàlábí kò jọra wọn. kò jọra wọn. oníjàlábí láládùúà oníjàlábí yóò máa ṣàdúà ó wá lè fi tùràrí pẹ̀lú àdúà ó lè lo omi pẹ̀lú àdúà gbogbo ẹ̀ lànàbí ṣe. gbogbo ẹ̀ lànàbí ṣe oníjàlábí yóò máa ṣàdúà ó lè fi tùràrí àbíkọ́lù lọ́fíńdà. oníjàlábí náà. túmọ̀ tó àti di pé à ń gúnṣẹ́ tó bá ti mú mọ́ tí ì bá ti ṣe nǹkan ìwọ̀. oníjàlábí tó mú ìṣègùn mọ́nu. oníjàlábí tó mú ìṣègùn mọ́nu. tó hmm. wá rí táǹpè ní ọṣẹ oṣólẹ̀ àáfọ̀ ògbọ́dọ̀ mọ polówó rẹ̀. kì í ṣe lànà àbá. tó bá ti ní oṣólẹ̀ nú yóò ní n tá pè òun ni kéèyàn máa ṣe kàtàkàtà bíi kéèyàn máa kéèyàn máa níyè nú kíyèra bíi kálíjànú wọnú ara èèyàn tá pè ní síìrù nù àwọn Yorùbá náà wọ́n ní tá fi wò ó wọ́n lè sọṣẹ rẹ̀ fún yàn ẹ̀fọ́rí túlu lára síìrù náà ni wọ́n máa ń sàásì yàn. wọ́n máa ń sàásì yàn tẹ́ ẹ fọṣẹ rẹ̀ wẹ̀ àwọn bàbá wa láyé jọ́hun wọ́n wẹ̀ sínú kòtò wọ́n fọ orí oúnjẹ sínú kòtò wọ́n wà ẹ̀pẹ̀ bó tó tán fi wà ẹ̀pẹ̀ bó ni pé tán bá fọ́ dálẹ̀ tẹ́lómi bá gbabẹ̀ kọjá ẹ̀fọ́rí túlù yóò mọ̀ mú ẹni tó bá da kọjá wọ́n wà gbẹ́lẹ̀ wọ́n wà sínú kòtò gbogbo àwọn nǹkan báwọn kì í ṣe èèwọ̀. gbogbo nǹkan bá ní kì í ṣe èèwọ̀. sí ìrù lọ lóríṣiríṣi ọ̀nà. tí síru bá dá ẹ̀ láàmú tó bá ń dobè láàmú nínú síru táǹpé ní síru ìdáná ń pè àlìjànú náà máa ń wà ń bẹ̀. tó bá wọnú ara obìnrin kò ní rọ́kọ fẹ́. tó bá wọnú ara obìnrin kò ní ọkùnrin kò ní ríyàwó fẹ́. kódà o lè lówó yóò ní nǹkan kan lára tó yẹ ti ń bómi sọ̀rọ̀ báyìí tó bá ti ń irú àwọn nǹkan báwọn tó bá jẹ mọ́ ọṣẹ tí ò jẹ mọ́ nǹkan èèwọ̀ ó tọ́ nínú Islam. ó tọ́ nínú Islam. ṣùgbọ́n ọṣẹ oṣólẹ̀ ọṣẹ oṣólẹ̀. ọṣẹ oṣólẹ̀. kò bá ìlànà Islam mu torí pé àwọn Yorùbá ní àìfẹ̀lẹ̀ kíbòsí làìfẹ̀lẹ̀ bá wọn jó o bí yàn bá fẹlẹ̀ kí bò sí yóò rẹ ni jò. yóò rẹ ni bá jò. nígbà tí wọn bá sọ pé bò sí o bò sí o bò bò bò bò sí o bè bè bè bò sí o wọn máa jò. ẹ gbà mí ará àdúgbò wàhálà dé o bò sí o. ta ni ó máa jò. nǹkan haram àti aláàlí wọ́n jọ fẹ̀gbẹ́ tira wọn. ẹran kan náà ni ọlọ́bàtálá pa àgbò kan náà ni àgbò kan náà náà ń pa ṣe léyà ń tó aláàlí ni pé à ń ọlọ́run sí ò náà ni o ọbẹ kan náà la fi fi ń pa ẹran tí a o Ọbẹ kan náà ni o kí ló sọ tí a dẹ̀ tọ́ náà ni pé bisimilayi olùkọ́ ọlọ́run náà pèsè wa náà gbogbo ń tẹ́ bá ti fọkọ ọlọ́run sí kódà tó bá ti jẹ́ ọṣẹ ẹ máa wẹ̀ lọ. ẹ máa wẹ̀ lọ ẹ bá ti lè forúkọ ọlọ́run ọba sí i. gbogbo ni tẹ́ ẹ bá ti forúkọ ọlọ́run síbi ẹran ẹ máa jẹ lọ. ó ti tẹ̀tọ́. tó bá wàá jẹ ẹran tí kì í ṣe pé wà nù ẹran tí ò sí nínú bàyí mọ́tò làní àmì bóyá ẹran nù gbó ọ̀yà ní ìgalà ní nǹkan kan ní ọfà lẹfẹ ta ni ẹsẹ bisimilá la gbàrú pa tó bá ti bá o ti dẹ̀ tọ́ fún yín. ìbọn lẹfẹ lò ní bisimilá Allahu Akbar ó ti dẹ̀ tọ́ fún yín. ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó níbọn lé tó gbáradì àwọn kan wá kọ́ ọmọlé wọn ni wọ́n lóògùn bọ́ lára tó bá ti sọ pé wà má mẹ́ta iṣẹ́ mẹ́ta wọ́n là kí n lára mọ́ gbé síbi bá rẹ kọ yìí mọ ó kú oògùn tó wù kó ní lára yóò bàjẹ́. ẹ ẹ ẹ ṣe bá ń lọ níbọn wọn bá bí ẹ̀dá kó yìí tó ọtí mọ pé ó ti lo nǹkan nu ọwọ sọ pé bísí lára mọ nílẹ wọn máa rọ mẹ́ta ìṣúra mẹ́ta. Bọ́lá kí n lọ rọ́mọ. Èmi kí mo fẹ́ yìnbọn mọ́ Ọlọ́run ló fẹ́ yìnbọn mọ́. Ọlọ́run fẹ́ yìí. Hmm, Toró fẹ́ wá ṣe jàmbá fún ọ ni. Tò lẹ́yìn náà, ẹ̀yin ọmọ ìyá mi, tẹ̀ ń gbọ́ mi, tẹ̀ jẹ́ Yorùbá, ẹ máa gbáradì nígbà gbogbo. Nígbà gbogbo ẹ máa gbáradì ìjáwọ́ ìjà ò sí. Láti dáàbò bora yín. Ẹ máa gbáradì. Àti àwọn ẹ̀gbọ́n àdá yín kó mú èmi ò ní ẹni bọ́ o ẹni bá níbọn tí máa ń polówó bọ́n ó gbọ́nù ẹ má níbọn lé o kò dáa o ẹ gbọ́ inú lóko ẹyẹ gbé ṣùgbọ́n ẹ lọ pọ́n àdá yín kó mú. ẹ lọ pọ́n àdá yín kó mú dáadáa. lórí tán bá pa àyàn dànù ìgbà náà ṣe máa ṣe gírígírí wọ́n máa ṣe kéèsì lẹ́yìn lẹ́yìn ẹni ó kú. lẹ́yìn tẹ́lẹ̀ yẹn ti lọ ó ti yọ ilẹ̀kùn onírin ṣeéṣe ọ̀nà ilé rẹ̀ òyì sí láti já bọ́gíláàrí ilé rẹ̀ kódà tí láńlọ́ọ̀dù rẹ̀ ò bá ṣèyí tó dáa ọ̀ pé láńlọ́ọ̀dù rẹ̀ ó gbà yọ̀ǹda pé ẹ dákun láńlọ́ọ̀dù mo fẹ́ pààrọ̀ bọ́gíláàrí ilé mi o. irin tó fi sí yóò pè pẹpẹpẹ. kọ́ ọ̀fìnrin tó sọ́ọ̀gì sí kó wá ní àdá ọ̀sùn nulẹ̀ ọmọ mẹ́rin nu yàrá kan àtìyàwó àwọn kan wá kalẹ̀kùn ẹ wọ́n ìwọ ní yẹ́sà yẹ́sà à ọgọ̀. ọgọ̀. ọ̀nà sílẹ̀kùn wá sí i ah. ó dáàbò bá wọn ara lé rẹ ni ó lọ mụ ọ ma sọ ẹni tí o wọle. kódà bó jẹ́ mọ̀nàmúlọ́ tọ́wọ́ bá ti bu ẹnìkan ní àdá ní àtàrí torí rẹ̀ pé méjì tó wó lulẹ̀ wọ́n gbẹ́rù wọn ni. náà tún ní pọ́tú múra kódà tí wọ́n bá pa kan nu yín wọ̀n nípa irun. wọ́n nípa irun. gbogbo yín kan ló ń pa irun. àwọn náà ò fẹ́ kú. lọ́lọ́ fi ni wáhìdú làwọn mínísítà tá a tún mi ń kú wàtí. ẹ má torí òṣì kẹ́kọ̀ọ́ lu ọlọ́run o wọ́n ti sọ fún mi pé òṣì ìpọ́njú kankan ìyá ni ẹ má torí ẹ̀ kẹ́kọ̀ọ́ lu ọlọ́run ọlọ́run ní fúnni lówó ọlọ́run ní fúnni lọ́mọ gbogbo tẹ bá fẹ́ wá ẹ wá lọ́dọ̀ ọlọ́run. ọ̀dọ̀ ọlọ́run tẹ bá wá ọ̀dọ̀ tẹ bá fẹ́ wá sí. ṣùgbọ́n aláàlí àti àràmù wọ́n jọ pààlà ni onímọ̀ ni ó máa yanjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ pé eléyà àràmù lélẹ̀ eléyà aláàlí lélẹ̀. gbogbo tẹ bá fẹ́ wá ẹ wà lọ́dọọlọ mọ̀nkánà hálífà fàlìyà hálífù billahi. ọ̀kan tó bá fẹ́ máa búra láyé ó máa búra pẹ̀lú orúkọ ọlọ́run ni. búra pẹ̀lú orúkọ ọlọ́run ni. wọ́n máa sọ wọ́n máa sọ ọ̀rọ̀ kan fún yín. ẹni tó bá wá sọ́dọ̀ wa tí ò mọ yìí ẹni bá wá sọ́dọ̀ wa tó bá ẹni bá wá sọ́dọ̀ wa wàláyìí ní àsìkò tá a wà ilé oòrùn tí ń ràn lọ́wọ́ yìí tí n bá pọ̀nyàn lé níjẹ́ tọmọlúàbí ni kò sí wòlíì náà láyé nílẹ̀ tó mọ́ lónìí. nílẹ̀ tó mọ́ lónìí táwọn ìlọ yìí. tí mo lè ṣe báyìí fún. nígbà wo wàá kọ́ lókè báyìí fún. bọ̀tọ́lá kó wọ́n bí wa dáa. irú irú kàrámọ̀ wo. wàláì kìí ṣe tẹnu. ẹnu kọ́ o orí afẹ́fẹ́ la wà yìí ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹ̀yin tẹ́ bá ma bàbá agbọ́n ẹ lọ bí léèrè. ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀. ní two thousand and six ta lọ sí àjì àfáà Sulemana Faruku náà wà ń bẹ. ó wà bẹ́ẹ̀. tẹ́ ẹ bá ń pọ́n àwọn kan lé nítorí ibi tán ti bí wọn dédé amẹni tá a jọ jẹ́rọ̀ ẹ má jẹ́ àtàrà wa. torí ẹ̀ ló jẹ́ kí n máa lọ́lọ́ mi. a wá wà nínú ìṣòro ní jídà ẹ sábà pé aláwàdà ni bàbá agbọn yín orí afẹ́fẹ́ la wà èyí tẹ́ bá mọ̀ ẹ lálágbára omi parọ́ gan. a wá wà ní jídà nínú òtútù àárọ̀ náà àbáyọ mo wá pe àwọn èèyàn mo ní ẹ lọ pé obìnrin méje ọkùnrin ọkùnrin mẹ́sàn wa wá àwa yí kára wa wá bẹ̀rẹ̀ sí sàdúà ájì Yusuf wà ń bẹ̀ lọ́dún náà. àjọlọ ájì náà ni ìlú tójú etí rọ̀ báyìí bí mo ṣe ṣàdúrà yẹn tán báyìí òjò rọ̀ ni wàá. òjò bẹ̀rẹ̀ sí í ni. Bọ́lájí Bello náà wà ń bẹ̀ lọ́dún náà mo ní àdúrà tí mo ṣe ti gbà so náà bá bẹ̀rẹ̀ sí hard body pass fún wa wọ́n ha body pass fún wa nígbà tó yá ìkan nínú àwọn àfáà tá a jọ lọ níbi àìgbà fúnra ẹni lòun náà bá dàdúrà lẹ̀ mo ní ẹ̀yin èèyàn mi mo ní àdúrà yìí tí mo ṣe yóò fẹ́ sọ pé tòun ló gbà ọ́ mo ní mo fi àdúrà yẹn kọ́ mo ní àṣẹṣe mo ní àátún lójọ́ mẹ́ta nílẹ̀. àátún lójọ́ mẹ́ta nílẹ̀ yìí wọ́n gbàdúrà kẹ̀kọ́ náà bàbá sọ bẹ́ẹ̀ níjọ́ náà. ẹni yìí mo jù lọ ó yẹ ó gbà fún mi. gbangba kọ́ kódà ìwọ tó bá bá mi rí bàbá gbẹ tó bá béèrè lọ rẹ̀ kó o pè mí àbí kó o pè sórí ayé èmi ò mọ́lọ́pà kàrámọ̀ tọ́lọ̀ ń fẹ́ mi òun ló mi kò síbi tí mi ti lọ pé. wọ́n kúrò wọlé yé àwọn olùkọ́dà wọ́n kàn ní. bẹ́ẹ̀ni. على قدم النبي بدر الكمال على قدم النبي بدر الكمال ṣé wàá ní táwọn pẹ̀lú wòlíì máa fi rẹ̀ pamọ́ máa fi rẹ̀ pamọ́ máa fi rẹ̀ òun ni ejé nìkan o ó lójú ẹ tó lè pè mí lóde tí mo lè lọ mi ò wá mi ò wá kàràmọ̀ káàkiri ṣùgbọ́n mo o. ọmọnàjẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń pẹ́ nìkan ẹ̀ ẹ̀ gẹ́gẹ́ no ta ní jẹ́ gáúsù níwájú agbára omi. Àwọn kọ́dọ̀ bò nàbí, àná kọ́dọ̀ bí nàbí ìpàdé rẹ̀ kàmá lé, àná kọ́dọ̀ bí nàbí ìpàdé àwọn gáúsù àwọn gáúsù ti lọ ẹnu ló kù nísìn ẹnu ló kù kàdé wọn jẹ gáúsù ni wọn sọ bá dé ìbàlápá ìwọ tó bá pé rẹ ìwọ tó bá pé rẹ ní nǹkan ọjẹ nǹkan. ọjẹ kan ló àti tani àti tani níwájú tani. tójú bá kò fírí tójú bá kò fírí. Ah. ó dùn mí tí mọ̀kádà mọ̀kọ́lọ̀ ń sọ dé láyọ̀ nígbà kan tí mo ṣiṣẹ́ kan máa ń sọ fún mọ̀kádà mọ̀ ní máa tọ́ ilé àwọn àáfàá lọ ọ́ rí pé ìwọ ló mọ àwọn tí ń bẹ́nu ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tẹ̀ máa ń rí tata máa halẹ̀ wọ́n sínú ilé. ọkọ̀ sínú ilé. wọ́n láì. láti tilẹ̀ mẹ́rin orí síta ọ̀rọ̀ pé ọmọ alágbẹ́já ni mí ọmọ tàmàdò ni mí yá tẹ́tùbíra àmọ́ ti máa yà ṣá o mi ìpera mi ní nǹkan kan o ṣùgbọ́n ìwọ náà tó bá wà nù lé ṣiṣẹ́ wò béèrè wò pé ta ní jẹ́ ṣé Abdulrasheed Yeah. jẹ́ pé mo lé ní ọkàn wọn. tó bá wà mo lé. láti lè ta ló jẹ́ ọba àfúrásì ìjọba ìgbàlagbára omi. lókè wa pẹ̀lú ọkàn. kì í ṣe tẹnu. ẹ̀gbọ́n kan. kí ni mo fẹ́ yọ lò? ẹ̀yin ọmọ wa tẹ́ jẹ́ mùsùlùmí ká tún bẹ́ síbi ẹlẹ́ẹ̀kejì pàápàá tẹ jálù súnà ẹyẹ máa fíràn. ẹyẹ máa fíràn. ọ̀fíràn ni. ńgbà tẹ́nìkan lanu gbàgà torí pẹ́nìkan sọ̀rọ̀ tó wá ní kò sí àáfàá kan tó mọ kí ó tó ẹnìkan ní gbogbo ọ̀fà ẹnìkan ní gbogbo ọ̀fà tó ọ̀fà náà bá fẹ́ dé sí padà wọ́n wàá ta lù lọ ni wàá lọ wàá ṣẹlẹ̀. wàá lọ wàá ṣẹlẹ̀. ẹ̀yin ọ̀fà ẹ má fèsì o ẹ kàkú pé àwọn tá à ń pè àwọn ará bíi alùfitínà ni wọ́n. alùfitínà ni wọ́n. tẹ́ ẹ bá rí wọn nínú àdàbí ẹ má dá sí wọn bẹ́ẹ̀ bá rí wọn nínú mọ̀lìkàsí ẹ má dá sí wọn láti wọ́n ẹgbẹ́ kan. ẹ pa wọ́n tì ní ọ̀rọ̀ wọn ò ṣe é kà kún. aláǹgbá orí èṣù ni wọ́n. wọ́n fẹ́ tún díjà lẹ̀ láàrin Ìlọrin àtọ̀fànú.